kú dédé àsìkò yìí ṣẹ̀ṣẹ̀ lọ ṣètò tó ṣẹ̀ṣẹ̀ bá ń jẹ kó bó ti tà àti bó ti yẹ tó kó àmójúbà ètò yín ètò ọkùnrin ètò obìnrin ètò ọmọdé ètò àgbàtẹ́ tí ń retí ètò tó bá ń sọ̀rọ̀ nípa àwọn tó wà nínú entertainment industry tó sọ̀rọ̀ nípa ọkùnrin obìnrin ọmọdé àgbà àwọn tẹ́ ti rí ti pẹ́ àwọn tẹ́ ṣì ń rí lọ́wọ́lọ́wọ́ àwọn tẹ́ tún máa rí lọ́jọ́ iwájú bó ṣe lọ entertainment ẹ̀yin náà ti mọ̀ pé inú ètò yìí lọ́lọ́kan òjọ̀kan a máa gbàlejò wa máa bára wa sọ̀rọ̀ a máa yànnàná a máa ṣàwàdà a ẹ̀ máa gbádùn ara yín lórí ètò bó ṣe lọ entertainment lórí Orísun TV akálẹ̀ sí channel one sixty eight ibẹ̀ láwà orúkọ tèmi ò tí ì yí padà yèyé Abídèmí Olúkúewú lèmi ń jẹ́ èmi ọmọ pé mi lọmọ onítọ̀kọ̀ lókè àlejò lábẹ́ òkúta èmi lọmọ ẹni fúnni lọmọ là ń lò ẹrú mọ sá ìjọba ló lele ìlọ̀kọ́ ní mi ọmọ àrílù ọmọ tó múdà tó mú lọ bá nà ẹ̀ lórí yèyé afẹ̀dẹ̀ṣẹwà one of Nigeria yèyé àpẹ̀dẹ̀gbà wúrà yín náà rẹ̀ another one is a counterfeit èmi nìkan kọ́ mu mo wà lórí ètò torí pé ẹ̀yẹ báyìí kò fi apá kan bọ̀ ẹnì kejì mi MC Biggy. ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibi tí Ọlọ́run bá yọ̀ǹda fún yín láti máa wùwà lórí ìkànnì tí a wà yìí lórí bó ṣe ń lọ entertainment orúkọ tèmi ni matthew bolóde òkú tí gbogbo èèyàn mọ̀ sí mc biggy ìṣàgá ni mí ọmọ òkú máa ṣe ọmọ ayéwó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkan kọ̀ọ̀kan nìkan yòókù la fi ń rán gbaṣọ ẹ̀ṣà ọ̀gbìn ará ògbójò ọmọ apọn kékeré bí ẹni pọnmọ yeye oríkì ẹyẹ ó máa ń yà mí lẹ́nu yàtọ̀ máa ń yà mí lẹ́nu ó máa pọn ike kúrú bí ẹni pọnmọ bí ẹni pọnmọ abá eh, ò ní kẹ́lẹ́ yìí lọ́wọ́ ní jáàmù. bàwa ẹrù obodo bàwa kẹ ẹnu máa kọ́ lodò lẹ́rú máa bá ọ abẹ́rù ti bà wá entertainment àwọn abó ṣe ń entertainment àwọn ara ro rárá kí ni nǹkan tá à ń sọ nípa ẹ̀ hmm. wọ́n sọ̀rọ̀ nípa awuyewuye tó lọ lẹ́nu jọ́ yìí tó tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sọ nípa Lizzy Anjorin àti Tóyìn Àyìnmákù tó ti di Tóyìn Abraham aya Ajéyẹmí ìyá ire. ìyá ire hmm. àwọn èèyàn ní kí ló dé wọ́n ṣe entertainment kẹ́dẹ̀ wá dákẹ́ àdàbà yín dẹ̀ wá dí àbàtà yín dẹ̀ wá yí ẹ̀sẹ̀ gbẹ́kọ̀ bẹ́ẹ̀ kò bódò tán ìrọ̀rùn àwa bódò tán ṣùgbọ́n àwa máa wò yìí níbo gan-an lọ̀rọ̀ fẹ́ já sí kí làwọn àgbààgbà fẹ́ sọ nípa ẹ̀ a dẹ̀ ti wò ó ẹ̀yin èèyàn ti kò wá pé ká dá sí ẹ gbọ́ ná nǹkan tá a kọ́kọ́ fẹ́ sọ fún mi lórí ètò ìlógbó mo fẹ́ kẹ́ rántí o ẹni tó jẹ́ ọ̀tá ẹ lẹ́nu hmm. ó lè padà wá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ lọ́la ẹ̀dìyẹn mú ẹlẹ́ẹ̀kejì rèé ẹyin lohùn tó bá ti fọ́ kò ṣeé kó mọ́ àti wípé ẹlẹ́ẹ̀kẹta rèé mo fẹ́ kẹ́ mọ̀ wípé inú jìn kò jẹ́ ká rí kan àṣebí àti wípé ẹlẹ́ẹ̀kẹrin ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni gbogbo òwe wọ̀nyí a máa yé gbogbo ẹ̀yin ọjọ́ torí pé àkọ́kọ́ náà àwa ò ṣetán MC Bigi. láti sọ pé ẹnìkan ló jẹ̀bi ẹnìkan ló jàre rárá o kí ni nǹkan tí ẹnìkan kọ́kọ́ sọ kí ni nǹkan tẹ́nì kejì fi dáhùn bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ mọ̀ pé lákọ̀ọ́kọ́ náà kò sẹ́ni tá a bá gún lábẹ́rẹ́ tí ò ní pariwo pé yéè ṣùgbọ́n ẹni tó wá pariwo yéè yẹn ṣé ariwo tó pa yẹn ṣó tó nǹkan tán gùn hmm. ṣé ẹni tí ó sọ̀rọ̀ yẹn náà sọ̀rọ̀ tó sọ ṣé kò pọ̀ jù àárín méjì làwa máa wà àbí mc bí kìkì hmm. ló mo sọ. yeye èmi tiẹ̀ tí wàá wò báyìí lójú ìwòye tèmi hmm. báwo yewé yẹn ṣe ń lọ ṣé ohun tá à ń kọ sórí ẹ̀rọ agbágbé káàkiri tí gbogbo èèyàn ń kà ṣé lọ́jọ́ iwájú ṣáwọn ọmọ wa tó bá rí ṣé ni wọ́n máa dùn sí ṣá kájọ ọ̀rọ̀ dáadáa o ká pe ẹ̀dọ̀ àti àrònú wa ká bára wa sọ òtítọ́ òtítọ́ ọ̀rọ̀ lọ́tún lọ́sì awuyewuye ńlọ́ngboro àwa yìí dẹ̀ ni ojú ń wòjú o hmm. àwa tá a wà ní entertainment industry yìí àwa lójú ń wòjú ohun tá a bá sọ lénìí gẹ́gẹ́ bí yèyé bó o ṣe sọ tẹ́yin bá jábọ́ báyìí lénìí pa kò ṣeé kó mọ̀ ẹ̀yin dẹ̀ lóhùn ká mọ ohun tá a fi máa bára wa sọ. bẹ́ẹ̀ ni a máa yànnà náà pàápàá hmm. jùlọ nípa fọ́nrán yìí tó sọ yẹn hmm. a rí fọ́nrán lóríṣiríṣi téèyàn ń sọ̀rọ̀ téèyàn ń ṣe pé mo fẹ́ kẹ́ mọ̀ wípé bó ti lè wù ká máa jà lónìí hmm. a máa parí ẹ̀ ẹ jù tó bá parí ẹ̀ gbogbo fọ́nrán ká ti gbé síta gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tá a ti sọ síra wa ẹ lágbájá ṣe gbá tàmẹ̀dù ṣe gbá tá ti sọ síra wa ẹ jẹ́ ọ́ kó mọ́ ṣé a lè fi nǹkan parẹ́ mọ́ hmm. ayé tẹ̀síwájú yé ọ̀làjú kẹ́ tó gbé jáde hmm. àwọn brothers ti gbé wọ́n ti hàn hmm. kó tó jáde lórí fóònù tiẹ̀ gan àwọn brothers yẹn ṣẹṣẹ́ eyín rẹ̀ rìn ohun báyìí kọ́kọ́ ni wọ́n máa ṣáyín mọ́ ni wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa gbé káàkiri nítorí ìdí èyí ẹ̀yin òṣèré wa ẹ̀yin amúlùdùn wa ẹ̀yin ni jíngítà ń wò ó mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn ọmọ yín wò ní ẹ̀gbọ́n yín wò ní ìyá yín wò yín bàbá yín wò yín àbúrò wò yín àwọn ẹbí ará ọ̀rẹ́ ń wò yín hmm. gbogbo nǹkan tá a bá ń ṣe pátápátá ká máa ṣọ́ra ṣe pàápàá jùlọ à ń ju fọ́nrán síta à ń sọ̀rọ̀ àlùfàǹṣà ẹ gbọ́ kí la mọ̀ tí nǹkan tá a jù síta tó fẹ́ dà fún wa lọ́jọ́ iwájú tó fẹ́ kóbá wa ó lè ṣàkóbá ẹni followers lóríṣiríṣi ó dá mi lójú pé lòmíì nínú yín báyìí àwọn followers àti máa kúrò lẹ́yìn ah ọ̀rọ̀ tó sọ pọ̀ ọ̀rọ̀ tí wọn náà kọ́kọ́ sọ sí ò dáa hmm. ẹ̀yin méjèèjì ẹ ti máa lose followership báyìí kí ló wá dé tà lọ sówó sí àti pé ṣé bó ṣe ṣe láyé ìgbà yẹn rèé yèyé láyé àwọn ìyá rainbow hmm. láyé àwọn ìyá àwọn ọ̀gá bello àwọn ìyálé ọ̀kan àwọn ìyálé ọ̀kan hmm. ṣé bí wọ́n ṣe ṣe ń gbà yẹn nìyẹn ṣáá àbí MC Biggy tó bá jẹ́ báwọn ìyá ìṣiṣẹ́ nìyẹn hmm. ṣé wọ́n á wọn lẹ́nu wọ́n dìbò ra wọn gbàgì ṣé wọ́n jẹun nílé ara wọn ṣé wọ́n bára wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni pé kò síjà láàrin wọn mo fẹ́ kẹ́ rántí pé ìgbà èwe ah, ìgbà èwe tá a wà yìí tó bá dọjọ́ alẹ́ kò sí nǹkan tá jà sí mọ́ngbà yẹn ẹwà á ti ṣá hmm. òkìkí gan téèyàn bá ṣọ́ra á ti má á tẹ̀ á ti dírọ́pù dáadáa. òkìkí á ti rù òkìkí òkìkí máa ru ó bọ òkìkí sara báyìí <laughs> mc bigi hmm. òkìkí ti sara báyìí òkìkí á ti rù hmm. òkìkí á ti máa yóró òkìkí á ti máa jò gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yín gan mélòó mélòó ni wọ́n gan ló fẹ́ wà láyé mọ́ hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dàgbà tí wọ́n tẹ̀lé yín ọ̀pọ̀lọpọ̀ wọn ti relé ogbó ọmọ mélòó ló fẹ́ rántí yín gbà bá dàgbà ah àfi àwọn tó bá jẹ́ sàwáwú iná wọn ah Lizzy Anjorin ah tó bá mọ èèyàn ńlá nígbà yẹn o ẹ hmm. eh, tó yà ẹ máa kù tó yí titans ẹ eh, èèyàn gidi ni èèyàn ńlá ni èèyàn mélòó gan ló fẹ́ rántí wọn mọ́ ẹ jẹ́ ká máa rántí o irun dúdú ló lẹwà yìí o irun funfun yín kí lè fẹ́ fi ṣe. èyí hmm? mo ní oore ọ̀fẹ́ láti wà lóko tó ń pè ní location hmm. àwọn òṣèré wa mo rí ìyá ìyálé ọ̀kan àti màmá rainbow àwọn méjèèjì dẹ̀ ń tọwọ́ bọnú àwọn ọjọ́ ń jẹun ọjọ́ ń jẹun wọ́n tún wájú ń dọ̀wẹ́ kẹ́yìn gba mm. ah ìyálé ọkọ àti ní ìyá ọkọ mi o mo mọ̀ mm. ah! pé ṣé fẹ́ yẹn ṣó sì wà bẹ́ẹ̀ ṣá ṣé wọ́n jàrí ara ni wọ́n ṣá jàrí wọ́n jàrí mm. wọ́n máa bá máa gbọ́nra wọn rí wọ́n dẹ̀ ń parí ẹ̀ láàrin ra wọn àdẹ́gbọ́rí àfàwọn ọmọ ọ̀sìn yìí náà ni. kò dé kú rí bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀sìn yìí ohun tá a bá ṣe lẹ̀ lénìí àwọn ọmọ wa là ń ṣe lẹ̀ fún un ẹ jẹ́ ká jọ rò ó dáadáa à ń búra wa lénìí à ń sọ̀rọ̀ sóbi ara wa ìyá ẹnìkan bàbá ẹni gbá ìnìkan nìkan ọmọ ẹ̀ ò súnwọ̀n ẹ̀jẹ̀ arun tí ò hmm. hmm. la kékeré dàdẹ tí ń pẹ̀ka àrókò yèyí tá a bá tètè pẹ̀ka àrókò ah, ń sìn tó bá dàgbà tán ẹ bọ́ kàǹkà tí ń kagún láyà ló máa gba àbí kí lórí sì yèyé. bóyá ká tẹ̀ wípé ah! ní entertainment industry bóyá hmm. ká ní ẹnu àwọn àgbààgbà òṣèré kò fẹ́ ká àwọn ọmọ kékeré torí mo ṣàkíyèsí pé láyé ìgbà tá à ń wo sinimá àwọn ìyáálé ọ̀kan ni ìyá rainbow ni àwọn eh, kí ni wọ́n ń pè é ìyá eh, yàwẹ̀rọ ọ̀gá bello yínká kọ́dùrì alúwẹ̀ ògògó ògògó ní gbogbo ọgbà yẹn ẹ̀rí wípé ẹnu ká wọn wọ́n mọye wọn ó yà ká hmm. nítorí pé irú wa ògiri wa torí pé mi ò mọ̀ nǹkan tó dé tẹ́ pé ẹni president ẹni governor ẹni chairman ẹ láwọn ṣe wù lóríṣiríṣi tí ọ̀rọ̀ fi ń jáde báyìí ẹ dákun ní pẹ́sidẹ́ǹtì wa ẹ bá wa wá nǹkan ṣe sí fún wọn o ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ yín sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. ẹ sọ òkodoro ọ̀rọ̀ tó korò ojújogbo lọ fún wọn hmm. ẹ jẹ́ kó yé wọn pé ìjà ò dọ́là orúkọ ọlọ́kàn sọ ni kí ló dé kí ló agbé tá ń gbé àwọn ògbè lẹ́yìn ẹ̀yìn kankan àti kankan wíjú wípé kí wọ́n jọ lọ parí ẹ̀ ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n jọ lọ parí ẹ̀ kí ọ̀rọ̀ àwọn méjèèjì kó má bàa di yam pẹpẹ skata skata iṣu àtàyàn yan ń hmm. torí ìdí èyí àwọn àgbààgbà òṣèré ó dọwọ́ yín ẹ mú gbàgbé pé entertainment lẹ ń wò lọ́wọ́ lórí Orísun tá a pè ní bó ṣe ń lọ entertainment kò kí ń dọ́ọ̀lù rárá kò kí ń wara roko ètò tó wà swagalicious ẹ gbìyànjú kẹwàá àwọn nọ́mbà tó lójú ojú amóhùnmáwòrán yín wọ̀nyí ẹ̀yin tẹ́ fẹ́ pè wá fún ìpolówó ọjà ẹ máa bọ̀ ẹ ká fi tiwa gbé tiyín lárugẹ kẹ́yìn náà fi tiyín kẹ́ fi gbé tiwa lárugẹ ẹ lè lè kàn sórí àwọn social media wa tẹ́ ń wò wọ́n lórí Orísun TV ẹ jẹ́ ká lọ sókè lọ tá a bá padà dé ètò bó ṣe ń lọ entertainment ó